àwọn alùsúnnà bàbá ní nígbà kan lérò àwọn èèyàn àwọn tó ń pera wọn ní alùsúnnà yóò dàbí páwọn ń tako àwọn tí wọ́n ń pe àpèmọ́ra pé àwọn ni onísúnnà èmi fẹ́ bíra mi bíra ẹ bàbá ní ìwọ náà bíra rẹ ṣé wo ṣe súnnà ṣé wo ṣe súnnà lọ́dọ̀ ara ti ṣe ìwọ náà bíra rẹ torí gbogbo mùsùlùmí alùsúnnà ni torí gbogbo mùsùlùmí yányá alùsúnnà ni onísúnnà ni wá tó o bá ti sínú ṣíà tó o bá ti bọ́ sínú ṣíà min ahli súnnà mọ̀ pé onísúnnà ni ọ́ tó o bá ti sínú ṣíà gbogbo a sì rí tàwa ń jókòó gbogbo ọ̀tá wà ń jókòó yìí yányá àtẹni tó ń wò mí àtẹni tó ń wò bàbá mo fẹ́ rò pé gbogbo wa bàbá lérò pé gbogbo wa yányá min ahli sunna nínú oní sunna ni gbogbo wa àtàwọn jókòó àtàwọn wa kò sí wa. ṣíà gan-an mùsùlùmí ni. ṣíà gan-an wá rèé mùsùlùmí lòun náà. lórí mi ṣíà ti àléyé radiyallahu anhu. ní àwọn ẹni tó ń tẹ̀lé àlí tí wọ́n gbà fún àlí àlí ni tàwọn. ṣáà lè wá sínú sàábẹ́ ànẹ́bì ni. sáwà yọ sẹ́yìn àlè tó nu sàábẹ́ ànẹ́bì wa pàtó mà níbí. wọ́n ròyìn pé mò ń bá mò ń bá lùsùn nàjà. wọ́n rò wípé bàbá ń bá lùsùn nàjà àwọn onísùn náà. àwọn tí wọ́n ń pàpè mọ́ra pé àwọn làwọn ń ṣe sùn tí mò ń sọ fún wọn èyí tí bàbá ń sọ fún wọn tí mi ò ní yé sọ tí wọn ò sì ní yé sọ ni pé má pè àpè mara súnà mara ẹ má pè àpè mara súnà mara rẹ má pè ìsìláàmù mara ẹ má pè àpè mara mara rẹ kó wá yọ gbogbo ẹni tí ò sí lára yín kó wá yọ gbogbo ẹni tí ò bá ti sí lákọjọpọ̀ yín àbí jókòó yín kó yọ àwọn kúrò nínú mùsùlùmí kò sọ wọ́n di kèfèrí kó wá máa sọ wọ́n di kèfèrí lọ́dọ̀ ara ti jẹ má bẹ́ẹ̀ nǹkan bàbá ń gbínú tí wọ́n sì ń pariwo fún wa gbogbo ìgbà lọ wọn ò sì yé máa sọ bẹ́ẹ̀ nísìnyí gbogbo wa yìí òun náà ni alùsùnà. níṣì gbogbo wa báyìí ni onísùnà. àmọ́ ṣé gbogbo wa là ń tẹ̀lé ìlànà nẹ́bì. àmọ́ ṣé gbogbo wa là ń tẹ̀lé ìlànà nẹ́bì wa Muhammad ìbéèrè ní. gbogbo wa la fẹ́ tẹ̀lé ìlànà nẹ́bí àmọ́ gbogbo wa kọ́ ni alùsúnnà gbogbo wa fẹ́ tẹ̀lé ìlànà nẹ́bí wa Muhammad gbogbo wa kọ́ lóní súnnà bá mi sọ bá mi béèrè mùsùlùmí ó ń ṣàlùwàlá àlùwàlá tó ń ṣe nì tó bá ṣe faraidul wudu yóò ṣe súnánù òdú wọ́n ní ọba mi bèèrè mùsùlùmí tó ń ṣe àlùwàlá tó bá ṣe àlùwàlá orígun bíi méjì yóò ṣe ń bẹ̀ èyí tó ń jẹ́ ọ̀ranyàn àlùwàlá rárá orígun méjì kọ́ orígun méjì kọ́ yóò ṣe ọ̀ranyàn àlùwàlá lẹ́yìn rẹ̀ yóò tún wá ṣe yíta nẹ́bí fi kún un pé ẹtù ṣe báyìí sí nínú àlùwàlá tí ṣe súnánù wúdù yóò ṣe mustahabul udu. yóò sì ṣe àwọn èyí tá a fẹ́ ó dáa tó bá ṣe mú àlàlù àlùwàlá yóò jẹ́ kálù àlà yóò fún lálàáfíà sí yóò ṣe òun náà yóò mọ bí orúkọ ẹlẹ́ẹ̀kẹta. gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò ṣe mọ́ra wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí lórí àlùwàlá nìkan yóò ṣe é mọ́ra wọn kò ní jákà kúrò ń bẹ̀ yóò ṣe gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn. léni mi ò ya bẹ̀yẹn mi ò fẹ́ yà. bàbá ní léni àwọn ò fẹ́ ya bẹ́ẹ̀ ni àwọn ò fẹ́ yà síbẹ̀. torí ó dá ìfà tiwa kúrò ní ojú ibi tá a lọ. kó wọ́n gun wa lórí kúrò níbi ojú ibi tá a lọ yóò gùn wa lórí kúrò yóò gùn wa lórí kúrò tàbá ya bẹ̀rẹ̀ mo á fẹ́ lẹ́yìn ìgbà tí mo clear kí ló ń jẹ́ ipa jẹ́ mùsùlùmí lẹ́yìn ìgbà tí bàbá yẹn dúpẹ́ ipa jẹ́ mùsùlùmí àwọn afẹ́ sọ fún wa wípé gbogbo wa yìí náà ni a wà ní búta kọ̀ọ̀kan. bàbá wa fẹ́ sọ fún wa pé gbogbo wa yìí náà la wà lórí orúkúsùn kan gbogbo wa náà ni mùsùlùmí gbogbo wa náà ni mùsùlùmí gbogbo wa lọmọ nàìjíríà gbogbo wa lọmọ nàìjíríà sọmọ nàìjíríà ni ẹ lóòótọ́ sọmọ nàìjíríà wá ni ẹ lóòótọ́ gbogbo ẹni tí ó fèsì ìyẹn ó wọ́n. ẹni tí ó lè fèsì ìbéèrè tí bàbá júlẹ̀ yìí ó wọ́n. ìpèsè ọmọ nàìjíríà ni ẹ lóòótọ́. ìpèsè ọmọ nàìjíríà ni ẹ lóòótọ́. ní kó tó di pé àwọn òyìnbó bẹ̀rẹ̀ sí í àwọn èèbó wọ́n gba ìlú wa yìí. kò tó di báwọn èèbó gba ìlú wa yìí.